láwọn àlékún ẹ̀ ń tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀ ìbà tún ṣe wà lẹ́ni mo kí everybody mo kí kristẹni mo kí mùsùlùmí mo kí ẹ̀yin ìyókù náà generally mo kí ẹ̀yin bọ̀dá mo kí ẹ̀yin sísítà mo kí obìnrin mo kí ẹ̀yin ìyá ẹ̀yin ẹ̀yin ìyá ẹ̀yin ìyá ẹ̀yin ìyá mo kí yín ẹ̀yin ìyá gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin bàbá bàbá ẹ̀yin bàbá gbogbo mo kí yín mo thank you so much for always joining me ẹ̀yin tèmi interview èmi àtèyàn tí mo fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ó wà lẹ́yìn ọ̀rọ̀ mi mi ní jẹ́ kọ́rọ̀ yìí pọ̀ sódà kẹ́lẹ́ bá follow interview yẹn dáadáa arákùnrin yìí ìdí tèmi èmi àti ẹ fi mọra ni pé láì wàá mọ̀ pé nǹkan tó ń ṣe pọ̀ ìrírí ayé leléyìí o ìwọ tó bá wà ń bẹ̀rẹ̀ tó mu gàrí o mọ̀ kọ́tọ́ náà ṣe fún ẹ èèyàn kan ló ra hábà ó dẹ̀ ṣiṣẹ́ fún ó dẹ̀ introduce ẹ̀ sí mi pé bọ̀bọ̀ yìí kò é lè ṣe dáadáa ọmọ twenty eight years tọ́nà sì fún ní like eh, personalities díẹ̀ pé kò lè ṣe dáadáa like when you see him on profile you say ah wow ọmọkùnrin lélẹ́yìí pé tó bá wá tírọ́gù ṣe láàrin oṣù kan tó sọyọ̀ kan kò lè dà mo ní kí ló dé àṣé ìkan kì sára ìkan kì sẹ́ ẹsẹ̀ ràkúnmí bí wọ́n ṣe máa ń sọ kò lè ṣe properly kò kí ń lè dà kò kí ń lè ń tọ̀ kò kí ń lè ń yàgbẹ́ dáadáa kò lè kò wá lè rìn pápánbárẹ̀ ni pé kò lè rìn two thousand and eighteen ni kíní ìfẹ́ sí wòlíì ni o àmọ́ lọ́wọ́ tó wà yìí ó ní òkọ ìrànlọ́wọ́ láti anywhere nítorí pé kí ni wòlíì tó fẹ́ ṣe tára ní tó lè rìn ṣé ó máa lè jẹ́ wòlíì yẹn a ṣe interview so lórí interview yẹn ẹ máa you hear bó ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ like mi fẹ́ kí fídíò yẹn pọ̀ níwọ̀nba two thousand and eighteen ó ní atẹ́gùn yẹn kàn fẹ́ sí òun eré ló ń pè é àfi tó di pé nǹkan ọmọkùnrin wú ẹ̀pọ̀n wú ìtọ̀ ló yẹ kó jáde pọ́ọ̀sì ló ń jáde mo went as far as asking ní back eh, back interview pẹ̀lú èmi àti ẹ̀ ṣé àbí àfọ́fà ni ó ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ wòlíì yìí kí kìíní tó ṣẹlẹ̀ ó nídìí ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ó nídìí ìrànlọ́wọ́ yín ẹ̀yin tèmi ọ̀rọ̀ gbé ọ̀rọ̀ ọkọ àtìyàwó yóò lè continue eléyìí wọ́n ní no, no matter the position you are today àánú sì ló máa jẹ́ fẹ́yàn ó nídìí ìrànlọ́wọ́ wòlíì ó nídìí ìrànlọ́wọ́ àfáà ó nídìí ìrànlọ́wọ́ àwọn tó ń já ewé tó ń dẹ́já e-, egbò mo bí níbi tó ń gbé ẹ fólò rẹ̀ ọ̀bọ̀bọ̀ yìí ṣe like stranger ó náwó ní LAUTECH ó náwó ní ìlà ọ̀rọ̀gùn ó náwó lọ́dọ̀ àwọn babaláwo wọ́n mọ̀ dáadáa lókùnkùn ẹ̀yin tèmi ẹ bá mi dá sí i ó ní àti jẹ àti mu wàhálà ó fẹ́ ìrànlọ́wọ́ àwọn pásítọ̀ àwọn pásítọ̀ àwọn àfà tó jẹ́ pé ọlọ́run lò wọ́n ó ní ẹ wá dánṣẹ́ wò lára àwọn ẹjẹ́ kára àwọn yá kóun tiẹ̀ bímọ yọ ọ̀kan kóun sì rìn láti lè jẹ́ sí olúwa ẹ̀yin tèmi omijé ń gbọ̀n mí ó dàbí mọ́ sunkún gbẹ̀ngbà tí mò ń interview ẹ̀ mò ń smile torí pé kí ni kí n mọ̀ feel bad on what kó mọ̀ feel bad because of what i'm saying. kó mọ̀ feel bad kó yẹn wà ní orí orí bed like seriously bó ṣe di protest tí ó fi wá rí àánú díẹ̀ gbà kò í ṣe owó àwọn tó gbowó lọ́wọ́ rẹ̀ ó ní ní LAUTECH ó ná three million ní ìlàrọ̀gùn ó ná almost six million àti oríṣiríṣi owó tó ń já tó ń ná káàkiri ìgbà tí ìrànlọ́wọ́ dé táwọn èèyàn fẹ́ sàánú pé solution wà ń bí kò wá sówó kankan mọ́ ó ní òun ò tiẹ̀ ní slippers ẹ̀yin èèyàn ẹ dákun ẹ dákun ẹ ṣàánú ẹ̀ ẹ dákun ẹ ṣàánú ẹ ẹ dákun ẹ ṣàánú ọmọ yìí ẹ ṣàánú ẹ position tẹ bá wà ẹ wà ń bẹ láti ṣàánú èèyàn ni ẹ̀yin Davido ẹ̀yin Ọ̀tẹ́dọ́lá Aisha Buhari Buhari Wizkid ẹ eh? Kiss Daniel ẹ̀yin tèmi Tiwa Savage Adékọ́lá Adúkọ́lá ẹ̀yin tọ́lọ́ ń gbà fún ẹ̀yin olówó ẹ ṣàánú bọ̀bọ̀ yìí ẹ̀yin general public tọ́lọ́ ń gbà fún yín tẹ́ ẹ róúnjẹ jẹ ẹ ṣàánú ẹ mo mọ̀ pé àwọn èèyàn pọ̀ tí wọ́n need help but àwọn eléyìí ti sọ̀rọ̀ àwọn eléyìí ti sọ̀rọ̀ ẹ̀yin tèmi ó nídìí táwa náà fi wà ń bì ẹ dákun ẹ jẹ́ àṣàánú bọ̀bọ̀ yìí pẹ̀lú àdúà pẹ̀lú àtijẹ níwọ̀nba pẹ̀lú àtimu níwọ̀nba ẹ dákun so ẹ fọ ẹ ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ ẹ fọ́lọ̀ ẹ fọ́lọ̀ ẹ interview yẹn ẹ gbọ́ àlàyé níwọ̀nba tá a rọra ṣe ṣe ti gbọ́ ẹ̀yin tẹ́ bá dàtú story òkùnkùn ló wà ẹbè lára ẹbè lautech gbogbo ẹ̀bẹ̀ yẹn this is on point ẹ join mi lórí interview yẹn thank you. ẹ̀yin tèmi evidence ti receipt nìyẹn àti x-ray evidence receipt yẹ àti x-ray evidence receipt lóríṣiríṣi àti x-ray. ẹ ṣàánú ẹ o ọlọ́run ó ṣe iṣẹ́ tẹ̀yìn náà o ẹ ṣàánú ẹ o pásítọ̀ wòlíì àáfàá government people government officials gbogbo ẹ̀yin tọ́lọ́run gbà fún láwùjọ ẹ ṣàánú ẹ o àti ìjà àti mugán di wàhálà o. bí alẹ́ wa o. alhamdulilayi. ah ah. èmi lè rí láìfì yìí. ah ọmọ sì dá. kí ló sọ èmi lè rí life and direct àbí owó mi. alhamdulilayi. ẹ ṣe mo dúpẹ́ máa ẹ pàdé ó tì mí ma. àbà àbà àbà kò tọ́pẹ́ kò tọ́pẹ́ so. ẹ dáhùn ní sílẹ̀ o. àmì àmì àmì àmì so. ẹ pẹ̀lẹ́ mọ̀. mo ń ṣe fídíò yìí ní síbáì so that káwọn èèyàn lè mọ̀ pé kí lè mọ̀ kán tí máa sọ fáwọn èèyàn ṣóyè yín kí lè mọ̀ kán tí máa sọ fáwọn èèyàn. bẹ́ẹ̀ni. so níbo lẹ wà báyìí ṣe jòkó sórí bẹ́ẹ̀dì ni. ẹ ẹ ẹ náà ní báyìí ok ok ok. ẹsẹ̀ yẹn ní báyìí. ok. ìgbà tí mo lo àwọn oògùn ńgbà yẹn tóògùn yẹn ṣe bẹ́ẹ̀ ẹsẹ̀ yẹn ń wú gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ wá ń jáde ibi tó ti bó ní ọ̀nà méjì tó ti bó ńgbà yẹn ni tó ti ṣú tó ti bó jáde. tó lẹ́sẹ̀ yẹn ó tóbi gan tó ti wú tó ti tóbi ràbàtà gan gbà yẹn. mo ti sẹ́ẹ̀dì àwọn pictures yẹn kọ̀ọ̀kan náà sí wú. Hmm, mo ti rí i kó má lọ pọ̀jù ló jẹ́ kí wọ́n Mm. so nísìnyí báyìí kí lẹ fi ń support ara yín láti láti rìn. kí lẹ sọ ma. kí lẹ fi ń support ara yín láti rìn. bẹ́ẹ̀. mo ẹ mo ní láìtẹ́ bá fẹ́ rìn sìn kí lẹ fi ń support ara yín. kíni àdáwọn náà ló mo yà sí yìnyín mo yẹ máa ń rìn nìyẹn mi ò tí ì lè dá ọmọ kí ni ṣẹ́ṣà igi yẹn tó lọ́wọ́ nínú ìgbọ́dọ̀ ṣubú ní hospital ẹsẹ̀ ráìtì yìí ó dẹ̀ ń sẹ́ oúnjẹ àní rárá ẹsẹ̀ ìgbà tí mo bá bù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tiẹ̀ ń dùn mí rábẹ̀ ń ṣe ó ti ń dùn mí díẹ̀ díẹ̀ dẹ̀ kò tí ì dàbí kò tí ì di tán ìtàn náà ẹ̀ ó. Hmm. mo ní wọ́n dàbí pé kò ṣe egungun bẹ̀. ẹ̀ẹ́ wọ́n hmm, dàbí pé kò ṣe egungun gbogbo ẹ̀ ó ti ń dùn mí díẹ̀ díẹ̀ bá àmọ́ kò tí ì kò tí ì máa dùn mí tán mi ò sùn láti bí wíìkì gan ẹ̀sìn akọ̀dédé máa gbé mi ìgbà tí mọ́ṣù bá gbé yàn ló ti ń gbé mi lẹ́sẹ̀ a lè máa gbé mi tó ń romí gidi gan ifun láti tù tí mo ti jí mi ìpadà sùn mo tilẹ̀ fi mọ́ bẹ́ẹ̀. ṣé nísìnyí ẹ lè rìn ẹ lè rìn fún mi díẹ̀ báyìí kí n gbọ́ ẹ lè rìn fún mi díẹ̀ ẹ lè rìn díẹ̀ kí n wò ṣé ẹ lè rìn díẹ̀. mo lè rìn díẹ̀ tí mo bá ti bọ́ tí bá ti rí tí bá ti di kinní ẹ̀ mú kinní àgbàrá ẹ̀ yìí náà ni mo ṣe lè tí mo fẹ́ di sí yẹn. ok ok tí bá ti di plastic chair tí mo fọwọ́ mú plastic chair bẹ́ẹ̀. ẹ máa rìn ok èmi ni mo tún nísìn nísìn báyìí mo mọ̀ ń rìn ẹsẹ̀ mi gan ti máa ń nà ogun bí ẹ tó ti ń rìn ti máa ń nà ló mọ̀ kan bí ìgbà tí mo ti ń rìn níbẹ̀ tí ẹsẹ̀ yẹn ìgbà mi mo lè ti gbàgbé ẹsẹ̀ láìsí yá kàn déédéé sẹ́ lójijì. a kàn sẹ́ lójijì Allah akbar. ẹ láìsí yẹn adédé sẹ́ òun náà ló dẹ̀ le jù òun náà ló ṣòro gbé mo ti ń rí lẹ́ẹ̀sì gbé torí gbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi lẹ́ẹ̀sì ló ti bẹ̀rẹ̀. ok ok ok ok ok so nísìnyí kí mm. wàá ní difficulties ẹ lọ pé ẹ rí lẹ́ni lẹ́ni báyìí kí ni like. kí lẹ kí ni àwọn difficulties tẹ ti tẹ rí lè ní. àkọ́kọ́ lóru èmi báyìí sùn mi ò tiẹ̀ ìtọ̀ mi gbígbárẹ́ tọ̀ gbà mí máa ń tọ̀ bíi bẹ́ẹ̀ máa rùn kílẹ̀ tó mọ́ sí ẹ̀mẹ́fà gbà mí gan. ẹ dẹ̀ mọ̀ pé téèyàn bá wà nínú condition téèyàn bá tẹ̀ tó ń sùn lọ́dọ́ fi lè mú pé tó ń disturb èèyàn nílé sùn. ẹlẹ́ẹ̀kejì torí bladder náà ti wú ńgbà kan dẹ́gbẹ́ kò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ tí mi mọ̀ pé tó ń gbọ̀n mi tí màá kàn máa tọ̀ sára bẹ́ẹ̀ tí mo ti ń tọ̀ fúnra mi bẹ̀ sí tọ̀ yẹn pressure tọ̀ yẹn ó ì pọ̀. tẹ bá tọ̀ ẹ tẹ bá ń tọ̀ ṣó yìí sí. mo máa ń gbin kí tó pọ̀. ok ẹ mọ̀ ń gbin. kò yìí sí náà nìkan tí mo sọ mo ń gbin o mo ń gbin lọ́fẹ́ tọ̀ kò ní kò tí yìí sí àti tọ̀ rárá máa ń gbin láti tọ̀ mo lè ti tírìtì ìpinnu mà. tẹ bá fẹ́ yàgbẹ́. ah ṣùgbọ́n ẹ̀ tiẹ̀ ni ó ti ìyẹn wọ́ọ̀sì jù. ìyẹn wọ́ọ̀sì ìfà dàpọ̀ wà jẹ́ pé nígbà tí mi ló rọ́bà mọ́ a máa láti ti gílọ́ọ̀fù bọ́ wọ́n máa ti wọ́n bọ̀ dí àgbẹ̀ ni o. nísìnyí kó ṣe. ìṣòkò ìrọ̀rùn ti náà ẹ máa wọrí mò ń ṣe kíní ìpápá àpàbí kọta ṣe ìpáwọn tó máa lísì tiwa kán wà board pé àsìkò ń lọ púpọ̀ ṣé mùsùlùmí ni yín àbí christian ẹ má bínú pé mo béèrè nítorí tẹ bá ń bá mi sọ̀rọ̀ mo mọ̀ gbọ́ nítorí ok. our network it will connect okay sorry for that network mo ń gbọ́. yes ma christian ni mi bẹ̀ muslim ni àwọn family wa kan wọ́n muslim so eléyìí tí mo mú dání mo kò máa fi ń ṣàdúrà ni. ok ok as a as per wòlíì. bẹ́ẹ̀ ìdí tí mo fi béèrè ni pé bẹ́ẹ̀ ṣe tí n bá kí bẹ́ẹ̀ ṣe mọ́ sálámà dẹ̀ mo máa rí i pé nínú ọ̀rọ̀ yín àwọn islamic tone kan máa ń jáde nínú ọ̀rọ̀ yín òun ló jẹ́ kí n wà confused. bẹ́ẹ̀ nítorí èmi mo mọ kéwú díẹ̀ níwọ̀nba ni mo mọ kéwú díẹ̀ níwọ̀nba tó lọ́dọ̀ àwọn muslim ni mo gbé. àtúgbọ́n rẹ ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ wòlíì iṣẹ́ wòlíì tẹ̀ ń ṣe ìgbà wọlé bẹ̀rẹ̀ iṣẹ́ wòlíì tẹ̀ ń ṣe. àti twenty sixteen mo ti wà ń bẹ̀ so twenty seventeen ni mo dá dúró tọ́gbà mi fi mí tì nìkan kí n dá dúró so twenty seventeen yẹn orí ilẹ̀ tá a wà yẹn tí mo wà orí ilẹ̀ ṣọ́ọ̀ṣì ọ̀dọ̀ mi náà ni mo wà ní sáìdì Ògbómọ̀ṣọ́ ní ìlú láti sodọ̀tún local government okay. so um, bí a rà pé ẹsẹ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní oromi láti bí a bí ọ̀hún bí ọ̀hún tírì nínú oṣù keje nínú twenty eight to láti july july ten. ìdí tí mo fi béèrè question yẹn ni pé mo fẹ́ ascertain. so july ten ló di pé mi lè rìn mú rárá rárá. july ten ok mo fẹ́ ascertain pé mo fẹ́ nǹkan tí ìdí tí mo fi béèrè question yẹn o ni pé mo fẹ́ mọ̀ bóyá ẹ ti ń ṣe wòlíì kẹ́ tó ní problem yẹn mo ti ń ṣe before kó tó di pé problem yẹn ṣẹlẹ̀ ok bẹ́ẹ̀ no problem so nísìnyí ẹni obìnrin kan wà lọ́dọ̀ yín bí ìyàwó. ẹ bẹ́ẹ̀ ni ìyàwó mi ni òun náà lọ́lọ́run fi tì mí láti bẹ̀rẹ̀ torí nígbà tí sickness yẹn dé gbogbo àwọn fámìlì gbogbo àwọn tó ń jẹ lábẹ́lẹ̀ gbogbo wọn ti sá so nìkan ni mo rí ìgbà bẹ́ẹ̀ tó dásìkò kan òun tó dẹ̀ tó dúró yẹn síná tó gbógun tó bá lọ́dọ̀ àwọn pásítọ̀ báyìí pé adákùn ẹ gbàdúrà fún ẹni tó rẹ̀ nítorí máa sọ fún ní gbé kékeré kó ẹrù ẹ máa lọ nítorí ẹni tó dúró tì yẹn máa padà kú. àwọn pásítọ̀ náà mo ní náà pásítọ̀ ṣe. bẹ́ẹ̀ni mo sọ fún kó máa kú kódà mo rí lára àwọn kò ilé kọfẹ máa sọ ilé lórí afẹ́fẹ́ ni mo rí lára àwọn tó jẹ́ pé ó lọ ọ̀dọ̀ wọn tó gba oríṣiríṣi owó lọ́wọ́ wa tó tún mú ọ̀nà láti fẹ́ báyàwó mi lájọṣepọ̀ due to condition mi. Ah, wọ́n fún ní ọ̀sẹ̀ kan pé kó fi wẹ̀ so ó fẹ́ mi náà gbọ́dọ̀ ṣe pé kí n fi wẹ̀ ṣùgbọ́n tí mo ṣe gbá ọ̀sẹ̀ yẹn mú mo rí pé yẹn gbóná lọ́wọ́ mi. Hmm. ó tọ́ ara ò yá ṣùgbọ́n a máa ń gbàdúrà torí ẹ̀tẹ̀ jẹ́ ọ̀sẹ̀ gbóná mo wá láti béèrè pé kí ni ìtumọ̀ eléyìí mo wá ń gbọ́ létí mi pé kí n má jẹ́ kó lu ọ̀sẹ̀ yẹn nǹkan tí mo tún wá wá fúnra ni pé àáfàá yẹn wá bẹ̀rẹ̀ sí ní pè báwo ni sóò ti lò sóò ti lò ọ̀sẹ̀ yẹn wọ́n ní kí ló dé gbé pásítọ̀ àbáfà àáfàá lẹni tí ó fún lọ́sẹ̀ yẹn bẹ́ẹ̀ni àáfàá ni bẹ́ẹ̀ tí wòlíì ló sọ pé kó kẹ́rù pé kó kù lọ́dọ̀ mi pé torí ọ̀tá mi máa kú ni pé kó kẹ́rù kó máa lọ. iná ọmọ ìjà arógun wàhálà wàhálà wàhálà kan wà ọ̀rẹ́dì ẹ̀yin wá fẹ́ dákun nígbà tí obìnrin yẹn bá wá kó lọ́dọ̀ yìí àbà àbà àbà no problem bóyá màá kíyàwó yín gan nísìn meanwhile ẹ sọ̀rọ̀ ẹni àgbà tí kíní yẹn ti bẹ̀rẹ̀ ẹ lọ sí hospital ẹni ẹ lọ sí lautech. bẹ́ẹ̀ ni ma lautech ṣé ṣé wá rí solution sí pàtó ni àbí báwo ẹ wo títí di èmi ìbá kò sí dókítà kan tó lè diagnose pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ torí ìbá dókítà gbọgbẹlẹ confront mi ní pé òótọ́ iṣẹ́ táwọn ń ṣe kò gbà wọn láàyè láti sọ irú nǹkan báyìí fún wa pé níta gbọ́dọ̀ sí hospital ti ń sọ̀rọ̀ hospital ti pé ẹlẹ́ẹ̀kejì látọjọ́ tóun ti gbé di iṣẹ́ ibi aago ètò àti pé òun wẹ̀ sílẹ̀ ìṣirò lè rí pé kí n máa béèrè lọ́wọ́ Ọlọ́run pé torí òun wọ̀ sí pé òun gbàgbọ́ pé mo lè yé mọ́ torí nǹkan tó ń ṣe mí ti pọ̀ jù mm. pé ẹnìkan kó má lè yàgbẹ́ mi ò lè tọ̀ mi ò lè sọ̀rọ̀ dáadáa mọ́ mi ò lè jẹun mọ́ mi ò lè dágbéyà mọ́ bladder wú nǹkan ọmọkùnrin wú ẹsẹ̀ wú ìdínà tún ti bẹ́ mọ́ bẹ́ẹ̀ orí fífọ́ inú rúnrún at the same time wọ́n tún wo omi àtẹ̀jẹ̀ wọ́n ní mi lómi lára mi lẹ́jẹ̀ lára mọ́lẹ̀ ẹ̀kan náà so ilé hmm. gan gbàmí ìgbàgbọ́ ọgbọ́n ti sá lọ bẹ̀t akọ̀ǹsá àdúró pé tọ̀ kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ni bẹ̀t ọlọ́run lo ọmọ yẹn púpọ̀ fún mi gan òun ló dúró tọ́ bá ní èlé àní àrárá ní ká dúró ẹ̀rọ bóyá àbó ní ọlọ́run míì lẹ́yìn ọlọ́run táwọn fi in fact ọlọ́run tó bí ma. ẹ mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ kinní kan pé kò lè burúburú kó má kó èèyàn kan mọ́yàn èèyàn tó máa kù hmm. òun là mọ̀ kọ́nà hmm. mọ̀ fi burúkú ṣe wá hmm. pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ wá bọ́nú ètè wáyé ẹ pé ẹni ibìkan ẹni ẹni ìlàrọ̀gún ìlàrọ̀gún ṣé ìlàrọ̀gún yẹn hospital ni àbílẹ̀ àwọn oníwòsàn míì ẹ pé ibìkan ẹni ìlàrọ̀gún ìlàrọ̀gún bẹ́ẹ̀ ni ìgbà tí mo kúrò ní LAUTECH tí kò sówó mọ́ tí àròwò kankan náà mọ́ so àwa gbé mi padà sílé bẹ́ẹ̀ ìgbà tí mo délé lódi pé tí bá ti ń tọ̀ báyìí bíi pọ́ọ̀sì báyìí ni mò ń tọ̀ bíi ètùtù bàfíà mi tẹ̀lé tọ̀ mọ́ okó yẹn ti wá tóbi gan tó di nǹkan ọmọkùnrin ti tóbi gan so wọ́n á sọ pé àwọn dókítà dààmú lágbolé àpè wọn anybody ò dá wa lóhùn wọ́n fi wá ní kí dókítà kan wà ní ìlà kúta lọ́dọ̀ ó lọ síta à ń pẹ́ hospital yẹn ní jnc hospital ní ìlà ní ọ̀nà àjàbá ibẹ̀ ni hospital yẹn wà so three months and a half ni mo lò ní hospital yẹn so okay, so ìgbàsá rẹ̀ tún kúrò náà yóò sówó mọ́ ní ìlàrọ̀gùn yẹn láti tún wá lọ lé ba náà ní ìlàrọ̀gùn eh, yẹn ní ìlàrọ̀gùn náà eh, wọ́n ṣe tún wá gbọ́ akọ́mọ̀lọ́gbọ́n ìlàrọ̀gùn yẹn ìlàrọ̀gùn yẹn state wo ló wà ẹ má bínú eh, state wo ni ìlàrọ̀gùn yẹn state wo ló wà. Ọ̀ṣun state ni Ọ̀ṣun state so lẹ́yìn ìgbà ìlàrọ̀gùn yẹn lẹ́dọ́pẹ́ ti ná bíi six million bẹ́ẹ̀ ni ìláyìn lana tó six million bẹ́ẹ̀ ni latex aná three point something million mi ìrántí specific ìta náà yẹn mọ́ ìfún àwọn receipt tí mo send yẹn ó pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ bẹ̀ káwọn tó kù ìgbà tí ó di bá ń gbéra wa káàkiri àmọ́ ibi tó dà sí mọ́. gbogbo eléyìí ni ẹ náà láìsí like much improvement àbí níbo lẹ ti rí improvement díẹ̀ ṣé latex. ó gbogbo eléyìí ta lò yẹn àpò ogun àtògùn ni o àti ìpèsè àti pé wọn tà sí kò sí kankan tó tiẹ̀ sí anything àánú ọlọ́run níbẹ̀ ìkan tí mo kàn dìkẹ́ẹ̀tì pé ọlọ́run lò fún mi gbà yẹn tẹ́jọ́ mi bá pọ̀ jù mà torí ọlọ́run ẹ má bínú pé kò pọ̀ jù náà at least á lò bíi twenty mi on thirty minutes. ibi tí mo jókòó mo ṣe mo tọ́lẹ̀tì lọ́jọ́ yẹn torí mi ní dàgbẹ́ gan mo kàn tọ́lẹ̀tì tán lọ́jọ́ yẹn so ìyàwó mi wẹ̀ fún mi ó wọṣọ fún mi hmm. torí mi ń jáde mo ti fún fún ọ̀rẹ́dì so wá gbé mi síwájú ta lọ́jọ́ yẹn ni ẹ kọjá bí ẹni tó ń tààrẹ òyà kan náà lẹ́ni yẹn ó kàn kọjá ni ó wá padà wá nǹkan ló yà mí lẹ́nu ó ní bàbá wòlíì mo kọ́kọ́ wò ó pé báwo lẹ́nu ṣe mọ̀ pé wòlíì ni mí ó ní ọlọ́run rán mi sí mi ti ẹ̀kọ́kọ́ darí òun pé kí ló fẹ́ sọ kí láti ìgbọ́ rí àìmọye nǹkan láti gbọ́ àìmọye ẹran àìmọye adìyẹ kí ló túkù tó fẹ́ sọ fáwa bẹ̀mọ́ tá a dúró ó ní ọlọ́run ní kí n sọ fún pé kẹlẹ́wà twenty twenty naira mẹ́fà àti àgbáàrin mẹ́fà kí ní àgbáàrin táwọn ọmọ kéékèèké máa fi ń ṣeré tó máa fi ń jóyàn lẹ́sẹ̀ yẹn eh, eh, eh, wọ́n á ní pé kí n lọ wá pé kí n fi kàkà kí n ṣe báyìí kí n ṣe báyìí so nǹkan tí mo lè notice pé nǹkan tí mo ṣe last tọ́lọ̀ fi yanjú gbogbo ẹ̀ débi tó délé nìyí nìyẹn. Allahu Akbar ee eh, ó o ah. ee eh, before that ẹ ti ta mọ́tò ẹ ti ta oríṣiríṣi nǹkan ní ẹ ti ta properties. bẹ́ẹ̀ni a ti lo àìmọye. ọlọ́run wa lo ọkùnrin kan tó ń rìn ó wá fi gbà kó sí. àti bàtà mi ní kankan ní kankan mọ́ra yìí ní ẹni tì mọ́. Allahu Akbar ok church tẹ́tí. tó dáa tí mo wà ilé rẹ́ǹtì mo wà. Hmm chọ́ọ̀chì ibi tẹ́ ti wá ń ṣe tẹ́ ń ṣe wòlíì inú ẹ̀ yẹn ṣe big church ṣe ilé ìjọsìn ní ńlá ni àbí kékeré. ìtọ́sí tọ̀dọ̀ mi ni mo fẹ́ ń bí ìdí ẹ̀ ní kékeré ni o kódà mi ò tí ì fọ́ rárá gan. àwọn èèyàn tó ń wá abẹ ò tí ì tó. a kàn ṣe kíní àti bàbà síbẹ̀ pé ká kàn fi bẹ̀rẹ̀ for start náà ni. ìyá so kò sí ìrànlọ́wọ́ púpọ̀ látọwọ́ àwọn yẹn àwọn náà sì ń manage ni. Hmm. bẹ́ẹ̀ ni kálukú nù fún manage ni o ní ìsìn báyìí. bàbá títí tó ṣe ti dé ọ̀pọ̀lọpọ̀ ló ti sá fún wa. Mm. ẹ̀yin tèmi èèyàn tó ń bá mi sọ̀rọ̀ yìí is twenty eight years old is a very young person and is still very young mo ṣì ń cover ojú rẹ̀ nítorí pé kí ni fún one or two things bó ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ̀ wọ́n mọ̀ pò ní because kò kí ń ṣàjòjì ẹ nísìn báyìí gbogbo àwọn èèyàn ń wo wọn máa wo fídíò yìí wọn máa tẹ̀síwájú ni ṣóyé yín kí lẹ fẹ́ kí àwọn èèyàn ṣe fún yín nísìn like àwọn àfáà ni ah, àwọn wòlíì ni kí ló fẹ́ kí wọ́n ṣe fún yín àwọn pásítọ̀. mo fẹ́ kí àwọn ọmọ nàìjíríà kí wọ́n ràn mí lọ́wọ́ ni lórí ìrìn àjò àmì pàápàá jùlọ bíbélì sọ pé ká jáde lọ láti kéde ìyìn rere wọn ni iṣẹ́ ọlọ́run kò ṣeé ṣe lórí ìjòkó pàápàá jùlọ nínú ìnira iṣẹ́ ọlọ́run ò ṣeé ṣe nínú ìnira sí gbogbo àwọn àfáà àtàwọn òwò ìránṣẹ́ ọlọ́run pátápátá tí ọlọ́run gbà fún kí wọ́n jọ kí wọ́n ràn mí lọ́wọ́ ní ọ̀nà kan àti èkejì ifun àtijọ́ àti mo gan sìn inú ìnira náà la ti ń ṣe gbogbo ẹ̀ kódà a ti ń tọrọ níbi tá a wà ní ìgbọ́dọ̀ parọ́ fún yín so ọlọ́run á ran gbogbo yín lọ́wọ́ lórúkọ jésù ẹ̀ nínú tèmi yìí o ọmọ aráyè ní dáwọ́ ẹkún fún yín lágbára ọlọ́run. àmín àmín àmín àmín àmín àmín àmín àmín yára bí ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹn ibi táwọn kan ti. nítorí èmi nìkan nìyá mi bí o mi ò sì fẹ́ kú mi dẹ̀ fẹ́ pa ìyá yẹn lẹ́kùn owó èmi náà kí èmi náà kí n sanjọ́ fún ìyá yẹn. ọmọbìnrin ọmọbìnrin tẹ́ fi ṣó wà lára ìyàwó yẹn ṣó wà lára ìyàwó yẹn ṣó wà lára ni. ẹ iwájú ta lọ́run náà wá inú lélẹ̀ mi wà ń tèmi. ṣé mi lè rí mi ní ṣòfèsè ṣé mi lè rí ni. ẹ bá mi. ẹ ẹ lè rí ṣé ṣé o pé tí bá pè wọ́n sì ṣe nǹkan tí mo sọ fún wọn ni máa gbọ́ tí máa pariwo ẹ̀ pé kó sáré wá. kó sáré wá ok ok màá pause màá pause. báwo ni o kú tọ́jú o ṣọláfíà ni adúpẹ́ mà. ọkọ àdúró tí o. yes ma. ànífiru eléyìí gbà o. àmì jésù. ok no problem èmi nísìnyí èmi wà lórí social media ni ṣó yẹ ojú dẹ̀ ló lójú sànú tí yóò bá sọ̀rọ̀ kan tó ń ṣe jáde àwọn èèyàn oníríyàn tó lè help èèyàn you understand me ba? tí yóò bá sọ wípé nǹkan tó ń ṣe mí lélẹ̀ ó ṣeé ṣe kí ó yẹ pé kíyàn mọ́ fìkínní yẹn kíyàn máa pààyàn ọlọ́ọ̀dẹ níjẹ́ kó pa ọkọ ẹ̀ hmm. pẹ̀lú ògo ọlọ́run má lose courage o má lose courage má jẹ́ káwọn èèyàn kan tì ẹ́ ẹ̀yin tèmi hmm, ọmọ very young girl very pretty girl pẹ̀lú ògo ọlọ́run kò ní sú ẹ láìpẹ́ láì jìnnà ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ you understand me kò ní gbérí mọ́ pẹ̀lú ògo ọlọ́run so eh, ẹ eh. ẹ ẹ ok ó dàbọ̀ ó dàbọ̀ jẹ́ mọ́ bá dádì wa sọ̀rọ̀ so no problem ọlọ́ọ̀gbà kò sí ọlọ́run gbàkóso. yes ma so nísìnyìí ẹ̀yin tèmi i want you to be listening to what i'm saying ẹ̀yin tèmi ó fẹ́ assistant ni assistant pastor assistant wòlíì assistant àfà ẹ̀yin tó lọ́n gbà fún ẹ̀yin tó jẹ́ pé tẹ bá ṣe ha ọlọ́run sì mọ́ fàmì sí ó ní ìdìnnà yẹn lọ́wọ́ yín ó ní ìdí àdúrà kó lè bá a dúró as ọmọkùnrin ṣóyẹ yín ó ní ó nídìí tèmi àfẹ èmi àti ẹ fi dípẹ́ àwa mọ́ra wa ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi rere ẹ̀yin ẹ̀yin òbí rere ẹ dákun ẹ jẹ́ ẹ bá mi rẹ nìyí lọ́wọ́ àti jẹ àti mu ó difficult àti jẹ àti mu ó difficult èmi dẹ̀ ni mo ní on point by two lórúkọ mi using my words to help others màá pin number ẹ̀ account number ẹ̀ àti orúkọ ẹ ẹjọ ẹ bá mi assist ẹ ẹ̀yin àfáà ẹ̀yin wòlíì ẹ ṣèrànlọ́wọ́ fún un kò lè rìn o àti tọ ó di wàhálà àti yàgbẹ́ ó di wàhálà olóòní jẹ́ kí nira mú wa o so ẹ̀yin tẹ́ bá sọ yìí tẹ́ bá wà lára ìlú wo lẹ wà kí lórúkọ àdúgbò yìí tẹ́ wà. òkùnkùn ni mo wà ní Òdòtún local government lórí àbíta wà ni wọ́n pè ní Johnson Ìgbàyè. ok ẹ mọ ó ti wà ok màá gba full address yín ẹ̀yin tẹ́ bá ń doubt ẹ pè mí màá fún yín ní full address tẹ́ bá jẹ́ pé ẹ fẹ́ lọ rí gangan pé báwo ni ó ṣe rí èmi ọ̀pọ̀n bàtúmì ní fún yín nírọ́ mo rí gbogbo nǹkan tí ẹ̀yin pé ẹ̀yin ò rí èmi mò ń rí ó dẹ̀ ní reason fún sí Kristi yìí mo àánú ó nídìí àánú yín ó nídìí àánú yín ẹ dákun ẹ̀yin ọmọ ìyá mi rere ẹ̀yin òbí rere ẹ dákun so ó dìgbà kan náà ó dàbọ̀.